obìnrin tó bá gọ̀ fún ọkọ rẹ̀ ni àwọn ọmọ rẹ̀ yóò máa gọlé àwọn ọmọ obìnrin tí wọ́n ní àwọn ò ní gbà fún ọkọ wọn lórí tí o bá ní irú wọn ní ìyá máa bọ wọ́n máa gẹ̀ wọ́n torí òòṣà ni wọ́n torí wọ́n ti fi ara wọn ṣe ètùtù ògo fún ọ. ọ̀rọ̀ mi ọlọ́gbọ́n nìkan ló lè yé kò lè yé òmùgọ̀ fún àǹfààní ìwọ tó fẹ́ bá ifá ní gbólóhùn lọ́wọ́ àwọn aláwọ̀ òtítọ́ àti aláwọ̀ òdodo ẹ bá wọn sọ̀rọ̀ lórí whatsapp nọ́mbà yìí o oh nine one one eight seven three nine eight seven eight àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí tó bá dénú rẹ̀ adódìdì ọba àgbáyé ló ń ké lọ́wọ́ ó pọ̀ ara onítọ́nilẹ̀ aláràláyé.